Eh, nígbà náà tá a bá ń lọ sí iléeṣẹ́ rédíò rédíò Lagos ló wà ń gbà yẹn rédíò Lagos wà AM bákan náà rédíò Nàìjíríà rédíò méjì tó wà lẹ́kọ̀ọ́ nígbà náà nìyẹn tá bá ń lọ kì í sówó tá máa fi wọ mọ́tò gbà míì mò ń gbé ìyànà pàjá a máa gan mọ́ lu ẹ̀ wọ́n á gba bàtà ẹsẹ̀ kan ẹsẹ̀ kan péré la máa fi rìn láti ojú orin Ìkẹjà dé Agidi ìgbé lọ́hùn a máa kí ẹyọ kan tó kú bàpò ni àbí ká tiẹ̀ sọ ẹyọ kan yẹn lùgbà tá a lè rí kan yẹn gbà mo rántí ngbà tí ẹ̀ẹ́ eh, Eh, ọmọ mi kan tó ṣaláìsí mo ní láti fi sílẹ̀ ńlé tí ǹjẹ́ kí èèyàn kankan mọ̀ mo dẹ̀ lọ ṣètò lórí rédíò. orúkọ mi ni ààrẹ Abíọ́dún Adéoyè tí gbogbo ayé mọ̀ sí afẹ́fẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ yẹn a máa ní afẹ́fẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n afẹ́fẹ́ ọ̀rọ̀ yẹn òun ló gba ìgbéga ló di afẹ́fẹ́ ọ̀rọ̀. Eh, Abíọ́dún Adéoyè jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní agboolé tí wọ́n ń pè ní Báàkí ní ìlúgun Àsálú lábẹ́òkúta ìyá mi bákan náà jẹ́ ọmọ Abẹ́òkúta ní Ìtòkò ṣùgbọ́n Ìbàdàn ni mo ti ṣe kékeré ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn ìwé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi Baptist Day Primary School Ìdí Ìkan Ìbàdàn ibẹ̀ ni mo lọ mo lọ sí eh, secondary school Òkèbọ́là high school ní Òkèbọ́là nìbàdàn eh, lẹ́yìn eléyìí mo tẹ̀síwájú mo lọ sí polytechnic ìbàdàn lẹ́yìn náà mo tún lọ sóṣogbo mo tún lọ sí technical school lóṣogbo asa ń yọ gbogbo ẹ̀ mọ́ra wọn kó tó wá di wípé iṣẹ́ tí eh, gbogbo ayé mọ̀ wá mọ̀ yìí ó gba àwọn yẹn lọ́wọ́ wa lẹ́yìn náà ni mo wá tẹ̀síwájú láti lọ sí eh, FRCN training school ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ gangan. ẹ̀ẹ́n mo láǹfààní gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ìgbà tí a kàwé la wò pé á kí ni a tún lè fi kún mo jẹ́ kí n lọ sí technical school lóṣogbo tí mo lọ kọ́ nípa woodwork nígbà yẹn ìgbà tí mo dẹ̀ dẹ́kọ̀ọ́ mo tún kẹ́kọ̀ọ́ nípa ìdí ẹ̀ tí mo dẹ̀ fi ṣiṣẹ́ ṣe kó tó wá di pé iṣẹ́ pèdèpèdè lórí afẹ́fẹ́ yìí ó gbà lọ́wọ́ wa pátápátá. tí n bá fẹ́ wò ní mímí méjì ẹ̀bùn ló sún mi dé díẹ̀ torí nígbà tí mo wà nílé ìwé girama máa ń láǹfààní láti kéwì yìí bóyá wọ́n ní ẹnìkan fẹ́ ṣọjọ́ bí wọ́n wá pè mí àbí tíṣà kan fẹ́ ṣọjọ́ bí pàápàá jùlọ gbà tí olùkọ́ kan ní ọ̀dọ̀ wa ń gbà náà ní Òkè Bọ́lá high school ọjọ́ lọ́hún pè nílé Iléṣà wá ní pé àpé káyìn àwọn ọmọ tí wọ́n máa lọ ṣe ìdárò gẹ́gẹ́ bí olùkọ́ a lọ sí Iléṣà ńgbà náà bí tá a ti dúró sí ìbẹ̀rẹ̀ grand olùkọ́ yẹn nígbà náà kíní yẹn kàn gbé mi nínú mo ṣe bẹ̀rẹ̀ sí ní kéwì tí mo bẹ̀rẹ̀ sí ní kì nìyẹn bẹ̀rẹ̀ sí ní kì nìyẹn gba àwọn ọ̀gá lè yẹn pé ah, onírú ẹ̀bùn báyìí ibi tí ẹ̀bùn yẹn ti jẹyọ nígbà náà nìyẹn látìgbà náà bíi kí wọ́n fẹ́ ṣe ìnáwó ká lọ bá wọn darí ayẹyẹ ń bẹ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ kó tó wá di pé amúlòkùnkúndùn tí n bá ní kí n kà ní méní méjì àwọn ọ̀gá tí mo ní ìdíṣẹ́ ìpọ̀ ṣùgbọ́n pé èèyàn kọ́kọ́ ní ọ̀gá ní ìdíṣẹ́ Ṣeun Agboola Chief Buke òun lẹni tí àjọ ń tán mú mi káàkiri nígbà náà kí n tó wá bọ́ sí ọ̀dọ̀ ọ̀gá mi Chief Abe Fagbọ̀rọ̀ tí a mọ̀ sí jí orí rédíò nísìn bákan náà èmi àti Alhaji Abiodun Ọ̀rọ̀pọ̀ àjọṣiṣẹ́pọ̀ dáadáa Eh, nígbà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀gá wa pọ̀ Alhaji Bashiru Adisa baba gbọ́n àwọn náà ń ṣe ètò kan ní OGBC nígbà náà lábẹ́kúta torí nígbà tá a ṣe ń sọ yìí rédíò tó wà ní Èkó nígbà bóyá rédíò méjì eh, ní Ogun State bóyá rédíò méjì náà abẹ́yọkan nígbà náà Sokoto wá di pé rédíò pọ̀ káàkiri báyìí tí bá ní kí n kà ní méjì eh, bí ọdún kejì sẹ́yìn ni mo ṣe ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn twenty five years on here so ó ti lé díẹ̀ ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí tá a ti wà lẹ́nu ẹ̀. afẹ́fẹ́ ọ̀rọ̀ èmi àti ọ̀rẹ́ mi máa ń pe five and six mi abdulyomi mate ifankaliluya ẹ̀ẹ́d eh, lajọ ń jomi orúkọ la fẹ́ máa jẹ́ ìgbà náà òun wò pé ah, òun fẹ́ máa jẹ́ bí ọ̀gá wa olóògbé Gbẹ́ngà Adébóyè ṣe ń jẹ́ orúkọ ńgbà náà ó lóun fẹ́ máa jẹ́ àáfà ìfankaliluya ẹ mọ̀ pé olóògbé Gbẹ́ngà Adébóyè máa ń jẹ́ alhaji pásítọ̀ olúwo ó ní kóun lè kó gbogbo ẹ̀ pọ̀ sódà tán bá pè òun níbì kan òun á lè ṣe ló fi ń jẹ́ àáfà ìfankaliluya nígbà náà ṣùgbọ́n nígbà tí à ń tẹ̀síwájú ó yọ àáfà yẹn ibẹ̀ náà láti bá ṣe ń ronú tiẹ̀ náà la ronú tèmi náà pé orúkọ òun fẹ́ máa jẹ́ mo ní mo fẹ́ nǹkan kan tó máa jẹ́ mọ́ orúkọ ọlọ́run tó yẹ pé wọn ò ní lè wádìí ẹ̀ tàbí kí wọ́n wádìí ẹ̀ wọn ò ní mọ̀ díẹ̀ ibẹ̀ ni a ti mú afẹ́fẹ́ jáde so ìgbà tá a mú afẹ́fẹ́ jáde inú ẹ̀ wọ́n pé ah, kí ni mo lè fi kún o kò yẹ kí n máa já afẹ́fẹ́ nìkan ó dà jẹ́ ká fi ọ̀rọ̀ sí èmi àti ọ̀rẹ́ mi alájọ ronú orúkọ nọ́ngbà náà tí mo fi ń jẹ́ afẹ́fẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n mo gba àmì ẹ̀yẹ kan níbi ọdún mẹ́ta sẹ́yìn báyìí mo láǹfààní láti ṣalábàápàdé olùkọ́ àgbà kan ní Adéníran College of Education Eh, àwọn ni wọ́n wò pé à ah, ó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ yìí wọ́n dẹ̀ mọ̀ ẹ́ wọ́n mọ̀ pé o lè sọ̀rọ̀ gbogbo èèyàn mọ̀rọ̀ mọ̀ ẹ́ o ní láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣé ń jẹ orúkọ yẹn yí padà máa jẹ́ afẹ́fẹ́ ọ̀rọ̀ o ti sọ̀rọ̀ wọ́n mọ̀ pé o lè sọ̀rọ̀ o lè sọ̀rọ̀ wọ́n gbogbo èèyàn mọ̀ ẹ́ mọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ni kò pè mọ́ra báyìí yí orúkọ yẹn padà sí afẹ́fẹ́ ọ̀rọ̀ gbà tí mo dẹ̀ fẹ́ ṣe ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìbẹ̀rẹ̀ náà ni mo ti polongo fún gbogbo èèyàn wípé tẹ́ bá pe afẹ́fẹ́ ọ̀rọ̀ ẹ̀ sí pé o tó bá dẹ̀ jẹ́ afẹ́fẹ́ ọ̀rọ̀ náà lẹ pé ara ẹ̀ ni so bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ọ̀rọ̀ ti wọlé láti bí ọdún kẹta sẹ́yìn báyìí. ìdojúkọ pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n tí n bá ní kí n sọ ní mímí méjì mẹ́ta nígbà náà tá bá ń lọ sí iléeṣẹ́ rédíò Radio Lagos ló wà ń gbà yẹn rédíò Lagos wà AM bákan náà Radio Nigeria, Radio méjì tó wà lẹ́kọ̀ọ́ nígbà náà nìyẹn tá a bá lọ kì í sówó tá a máa fi wọ mọ́tò gbà míì mò ń gbé ìyànà pàjá a máa gán mọ́ lu ẹ̀ wọ́n á gba bàtà ẹsẹ̀ kan ẹsẹ̀ kan péré la máa fi rìn láti ojú orin Ìkẹjà dé Agidi ìgbì lọ́hùn a máa kí ẹyọ kan tó kú bàkó ni àbí ká tiẹ̀ sọ ẹyọ kan yẹn lùgbà tá a lè rí kan yẹn gbà so tèmi àti àbáwọn ọ̀rẹ́ mi kan náà bá jọ ń lọ ìkan dúró wájú èmi àdúró lẹ́yìn ẹgbẹ́ owó tiẹ̀ ń kọ́ lọ gbowó lẹ́yìn tó bá ti déwájú náà owó tiẹ̀ ń kọ́ lọ gbowó wájú a máa tì wọ́n síra wa bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ bí àdójúkọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní àfojúsùn tó mọ ibi tó ń lọ àjẹ́ kókó ìrẹ̀wẹ̀sì bá wa ní tí mo tó lè sọ nípa ẹ̀ bá a ṣe máa ń kéwì kiri nígbà náà wọ́n pè wá sí òde ìwì kan ní fìdítì èmi àti àbúrò mi kan Túnjí Ọlálékan abẹ́rẹ́ gbólóhùn òun wà ní Bond FM nísìnyí Eh, àjọ máa ń tẹ̀lé wa tí má ti lò òde màá ló yàtún jíjà lọ àjọ máa ń lò ní àwa gba òde ìwé kan ní fìdítì nígbà náà òkú ni wọ́n fẹ́ ṣe wọ́n ní tá a bá ti débi wake up pé máa kéwì o ó máa ń kọrin ó máa kọrin sí ó máa kéwì làbá tẹ̀lé mọ́tò tí wọ́n fi kó àwọn èèyàn lọ làbá sá débẹ̀ gbogbo ìrọ̀ kan wa ni wípé tá bá ti dòde dandan a sá máa pawó tá a bá ti kéwì mo fẹ́ béèrè báyìí pé bàbá àwa lọ́wọ́ pé pásítọ̀ ni what is this mr man àfẹ́ gbogbo ìrọ̀ níbàyí o eré ni mo kọ́kọ́ pè omi bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú mi torí kò sówó tá a fẹ́ fi wọ mọ́tò padà sékòó láti fìdí tì ó jẹ́ ẹni tó bá mi nínú jẹ́ gan tí n bá rántí àwọn máa ń bọ́ lójú mi mi máa ń bọ́ lójú mi àwọn mọ́tò tí wọ́n fi kó àwọn abọ́ nǹkan nǹkan ẹrù wá làwa tìra wa mọ́nú ẹ̀ ló gbé wa padà wá sí Èkó ní ọdún táwọn wí ìdójúkọ́pọ̀ ìdójúkọ́pọ̀ lóríṣiríṣi bákan náà mo rántí ngbà tí ọmọ mi kan tó ṣaláìsí mo ní láti fi sílẹ̀ ńlé tí ǹjẹ́ kí èèyàn kankan mọ̀ mo dẹ̀ lọ ṣètò lórí rédíò ìgbà tí mo á ṣètò ni mo ṣe wá sọ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí mi o àwọn ọ̀gá wa ń gbá ń dí mi mú alàgbà Ṣẹ́gun Ọ̀rẹ́bàlá àti eh, alàgbà Bùkọ́lá Òṣùṣọ́ ah ah ọlọ́kàn o ní tẹ́ fi kọ́ wa náà ni wípé a gbọ́dọ̀ jẹ́ kí ìbànújẹ́ tiwa kó ba gbogbo ayé nínú jẹ́ torí tí èèyàn bá ń sọ̀rọ̀ lórí rédíò millions of people ló ń gbọ́ lẹ́ẹ̀kan náà ìwọ wa gbọ́dọ̀ torí ìbànújẹ́ tí èèyàn kó fi ba gbogbo ìlú nínú jẹ́ so ìdí nìyẹn tí mo fi mú mọ́ra nígbà náà oríṣiríṣi àwọn ìdojúkọ náà láti rí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ah ó ti pọ̀ àwọn àyípadà tó dé bá ti pọ̀ rẹpẹtẹ mo máa ń sọ fún àwọn tí ó jáde látara mi àbí àwọn tí wọ́n gba ipasẹ̀ mi kọjá tí àwọn náà ti ní ètò fúnra wọn wípé ẹ má wo ẹ má wo ẹni tó ti wà níwájú yín o ẹ máa wo ẹni tó wà lẹ́yìn yín tí ò tó yín ìyẹn ló máa jẹ́ kẹ́ ẹ lè ronú wípé ah mo dúpẹ́ o ṣùgbọ́n tó bá ń wo ẹni tó wà wájú ẹ ò ní lè dúpẹ́ wàá máa wò pé ah yà ẹ̀yìn báwọn èèyàn kan lórí báyìí ṣùgbọ́n tó bá ń wo ẹni tó wà lẹ́yìn tí ò tí ì tó ẹ ìrònú ẹ á dínkù wàá lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wọ́n dẹ̀ sọ pé tá bá ń dúpẹ́ gbogbo àwọn nǹkan tá a wa lọ́wọ́ ẹ ìyàtọ̀ púpọ̀ wà ń bẹ o torí wípé nígbà yẹn tí a bá ń ṣètò lórí rédíò gbogbo ayé ló máa ń gbogbo rédíò méjì ló wà lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ibi tí wọ́n bá ti yí sí báyìí ibẹ̀ ló máa wà kò tí sí fm ń gbà yẹn so am ló wà rédíò Lagos náà dẹ̀ ni eh, bákan náà ni rédíò Nàìjíríà tèrè kò yí tán bá ń gbọ́ wa gbogbo èèyàn ló máa fẹ́ gbọ́ ṣùgbọ́n nísìnyí rédíò ti pọ̀ tabanẹ́ka ní méjì about fifty radio stations ló wà ní Lagos state nìkan báyìí so a ṣí audience yẹn àfi ẹni tọ́lọ́mùbá bá ṣe tó tó dẹ̀ níwọ̀nba orúkọ láti ṣe àgbékalẹ̀ orúkọ ẹ̀ ni wọ́n tún máa máa gbọ́ dáadáa o sọ pé wọ́n ṣe ń gbọ́ lọ́dún mẹ́wàá sẹ́yìn ni wọ́n ń gbọ́ ẹ̀ nísìnyí irọ́ ló ń tàn pa o lè sọ pé àwọn ènìyàn àwọn audience àwọn fan tó ní láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ló ṣì ní nísìn ẹ ti ṣíà ẹ̀ pìrìsẹ́ńtà ti pọ̀ iléeṣẹ́ rédíò ti pọ̀ ìwọ nìkan ò dẹ̀ lè sọ̀rọ̀ ní gbogbo ẹ̀ àfi kó o mọ ohun tó ń ṣe ló wàá fi lè mọ̀ pé ah, àwọn máa ń rí nǹkan gidi gbọ́ lẹ́nu ẹni báyìí káwọn yí lọ síbi tó bá ti ń ṣètò ìyàtọ̀ wà ń bẹ̀ torí pé ńgbà yẹn rédíò pọ̀ nísìn iléeṣẹ́ rédíò ti pọ̀ àwọn tó dẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ rédíò wọ́n ti wá pọ̀ gan-an nígbà náà ojú wa kára wa a lè sọ pé ẹni èèyàn mélòó báyìí àwọn pìrìsẹ́ńtà báyìí ló wà nìbàdàn àwọn pìrìsẹ́ńtà báyìí ló wà lọ́ṣun ìlọrin àwọn pìrìsẹ́ńtà gbà yín náà àwa náà máa ń káàkiri tá a bá ṣe tán lẹ́kọ̀ọ́ a lọ sọ́ṣun a lọ sọ́yọ́ a lọ ṣe program ó jẹ́ bí ìyàtọ̀ tó wà ń bẹ̀ tó fi wípé iyì rédíò kò pọ̀ tó ti tẹ́lẹ̀ mọ́ ní tí mo lè fààyàn bẹ́ẹ̀ ni iyì tó wà fún rédíò kò pọ̀ tó ti tẹ́lẹ̀ mọ́ torí tẹ́lẹ̀ ojú wa kára wa rédíò méjì fún gbogbo Lagos State ṣùgbọ́n nísìn over fifty so iye ọ̀pọ̀ mọ́ tó ti tẹ́lẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ni mo ti wà nínú iṣẹ́ tíátà a ṣe sinimá kan gbà náà a pè ní bàtà rọ́bà sinimá náà lókìkí gan ìgbà yẹn ni ó fi di pé àwọn tó ń ra tí wọ́n ń gba pààrọ̀ tí wọ́n á sọ pé ẹ̀ka aṣọ wa kẹfì wa ní nǹkan so la fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ńgbà náà ẹnìkan ló fi bàtà rọ́bà yẹn ló fi gba pààrọ̀ wọ́n dẹ̀ lọ da bàtà yẹn nígbà tó ń lọ mú bàtà yẹn báyìí wọ́n lọ fi ṣe nǹkan àfikún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nígbà yẹn ìgbà yẹn mo ti wà nínú iṣẹ́ eré ṣùgbọ́n iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń ṣe kò jẹ́ kí ààyè ó túbọ̀ sí dáadáa nígbà náà ṣùgbọ́n nígbà tí ààyè wà dé la wò pé iṣẹ́ tá a ti mọ̀ tẹ́lẹ̀ náà àtúngbọ̀dọ̀ dúró ló fà tá a tún bẹ̀rẹ̀ sí ní tún kópa nínú àwọn sinimá lọ́lọ́kan òjọ̀kan táwọn náà dẹ̀ fi ń ṣe sinimá ara wa báyìí. ẹ̀ẹ́n sinimá tí mo kọ́ ṣe lálàkọ́kọ́ ni bàtà rọ́bà tí mo sọ yẹn lẹ́yìn náà a ṣe oyin lọ́lá ṣùgbọ́n gbogbo àwọn tí mo sọ yẹn bíi ọdún mẹ́wàá sẹ́yìn ni àwọn tí a ṣẹ̀ṣẹ̀ ṣe mo ṣe sinimá kan wọ́n pè ní ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún Eh, tí mo ti sọ̀tàn eh, ìlú àti àwọn alágbára kan nínú sinimá náà bákan náà mo ṣe sinimá tó pè ní ọ̀dájú alágbára ìyẹn ni ó wà ń ta tí àwọn èèyàn tí wọ́n ń sọ nípa ẹ̀ báyìí bákan náà sinimá kan náà wà tí mo ti ṣe sílẹ̀ báyìí mo pè yẹn ní àṣírí ìkookò yàtọ̀ sáwọn eléyìí oríṣiríṣi sinimá ni mo ti bá wọn kópa nínú ẹ̀mí tí ẹ lè sọ́tán gbogbo àwọn sinimá tèmi sì máa ń ṣe mo máa ń rí wípé ó máa ń jẹ́ ti ìbílẹ̀ torí eh, ẹ̀jẹ̀ tí mo jẹ́ ní ọkàn ara mi ni wípé gbogbo ohun tó bá ti máa máa gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ni màá máa gbìyànjú láti ṣe torí ẹ̀ ni mo ṣe máa ń ṣe àwọn sinimá tí wọ́n ń pè ní culture bíi sinimá abúlé eré abúlé tó ti ń gbàgbé ẹ̀ gbogbo àwọn àṣà wa èdè wa ti ń gbàgbé gbogbo ẹni mo wá ń kó papọ̀ sínú àwọn sinimá mi kí àwọn èèyàn lè máa rẹ́kọ̀ọ́ àti ọgbọ́n kọ́ tó Yorùbá ní ọmọ tó sọ lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ sọ àpò ìyàkọ́ tán bá wo sinimá ta kù nílẹ̀kẹ̀ mọ́kàndínlógún yẹn ti jáde wọ́n á rí i pé èdè Yorùbá ó dúró dáadáa ń bẹ̀ àdìdí gba àwọn tó ń pè ní dialogue director láti máa sọ yorùbá sáwọn tá a fẹ́ kán lò lẹ́nu yorùbá la fẹ́ kẹ́ pánbí yorùbá báyìí la fẹ́ kẹ́ sọ́nbí bẹ́ẹ̀ náà ni nínú sinimá tí mo ṣẹ̀yẹ̀ ṣe jáde tí mo pè ní ọ̀dájú alágbára gbogbo àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ọ̀rọ̀ yorùbá òwe yorùbá tó máa kọ́yàn lọ́gbọ́n kò sí bó ṣe lè wo sinimá yẹn tó ní rí yorùbá kan kún èyí tó ti ní tẹ́lẹ̀ torí a gba àwọn tí wọ́n pè ní professional láti fún wa ní dialogue ẹni báyìí tó fẹ́ sọ̀rọ̀ ọba báyìí kí ló lè sọ bákan náà àwọn tó kópa nínú àwọn òṣèré yorùbá tí wọ́n dáńtọ́ ni wọ́n kópa nínú ẹ̀ lájọṣe ìdí rẹ̀ tí mo fi wò pé èmi ò gbọ́dọ̀ jẹ́ kí èdè yorùbá àti àṣà yorùbá kó parun lójú mi o gbogbo àwọn sinimá mi yorùbá ni ó máa ń jẹ́. ọ̀dájú alágbára ìtàn ńlá ni eh, gbogbo àwọn ètò tí máa ń ṣe lórí rédíò ètò kan wà gbòógì tí máa ń ṣe tó jẹ́ pé ìtàn ni mo máa ń sọ níbẹ̀ ìtàn oríṣiríṣi ni mo máa ń sọ níbẹ̀ lára àwọn ìtàn táwọn sọ lórí rédíò ni mo ti mú kan tí mo fi ṣe sinimá ara ẹ̀ ní ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún yẹn náà ara ẹ̀ ní eléyìí tí mo pè ní ọ̀dájú alágbára yìí náà ọ̀dájú alágbára yẹn ìtàn ni ìtàn alágbára kan ni tó dẹ̀ bá ọ̀rọ̀ orílẹ̀-èdè pàápàá wí díẹ̀ àdójúkọ ẹnìkankan láti bá sọ ṣùgbọ́n tí ènìyàn bá wò yóò rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ wípé kò sí bí o ṣe lè lówó tó àbí tó lè lágbára tó àbí tó lè wà nípò tó ẹnìkan ń bẹ tí agbára ẹ ju gbogbo agbára èèyàn lọ wọ́n ní tó bá sọ pé kò sókè tó tó kó bàbá rẹ tó bá dókó bàbá ẹ lòmíì ó kàn sára kálágbára ti wò pé à kò sí kò síbi tẹ́tún lè wá agbára díẹ̀ bá mi bẹ̀ ni kó wá ṣe àṣìṣe kó máa fi torí ẹ agbára tó ní kó máa fi da ìlú rú kó máa fi ba ìlú jẹ́ tí wọ́n wo sinimá ọ̀dájú alágbára ẹ akànsára ẹ bàbá wa Fatai Adétáyọ̀ Oòduà Lálùdé àjọṣe sinimá yìí ni àwọn tí wọ́n ti mọ orúkọ wọn ti mọ̀ pé àgbà òṣèré nínú eré Yorùbá ni bákan náà Alhaji King Dr. Saheed Òṣùpá àjọṣe sinimá ọ̀dájú alágbára yìí ni Taofik Adéwálé ti wáyé mọ̀ sí Dìgbòlùjà àjọṣe sinimá yìí ni bákan náà àbúrò mi obìnrin Fúnkẹ́ Ẹtì òun náà kópa ribiribi nínú sinimá yìí bàbá ọlọ́fà náà àdìdì gbọ́n wa láti ẹ̀dẹ̀ ni pé àwọn àgbà tí wọ́n ń sọ Yorùbá rèé àdẹ̀fẹ̀ kéde yorùbá kó parun àwọn náà wà nù sinimá bàbá wa omilani tó máa ń pè lógun àdùbí mo dídì lọ gbé àwọn náà pé àwọn èèyàn fẹ́ rí yín ẹ̀yin tí ẹ̀ ń gbéde yorùbá lárugẹ ni àwọn náà wà nínú sinimá ọ̀dájú alágbára bàbá omilani àti ọ̀pọ̀ èèyàn tó wà ń bẹ̀ rẹpẹtẹ. alágbára ayé ẹ̀yà lọ gbé jẹ́. Ah, ah, sinimá kò gbóná jọjọ bí irú èyí rí ọ̀dájú alágbára movie tó ṣàfihàn ògidì àṣà àṣẹ Yorùbá ó ti jáde báyìí o Lálùdé ò tó bá ìrẹ́nu sinimá. ó lè fi yá mi bọ́rí kí n lè joyè ṣé máa ń bẹ láyé wọn pa wọn ti fi bọ́rí kí n lè dé orí oyè. Saheed Òṣùpá kó jojú ọ̀gbagadè níbo ni ó gbà. bọ́ọ̀mọ̀ kí jagunjagun bá fẹ́ jọba ó gbọ́dọ̀ jẹ̀lú rùn náà ni kó tó jọba lé wọn lórí sọ jẹ̀lú rẹ̀ rùn. wọn àwọn tó bá tán àtọkọ òṣèré ló kópa ń bẹ̀ ọ̀dájú alágbára ààrẹ abiodun akoya fẹ́ di ọ̀rọ̀ èyí tẹ́ ẹ tún gbédé lọ́tẹ̀ ìlọmọrí o àdìjọ bí dadi jẹ́ ló dirẹ̀ tiẹ̀ simula film international tó wà lámì arena shopping complex bọ́ládé oṣù ní Lagos ló ń pè lóta telephone zero eight zero three zero four three four one one six bákan náà ẹ kú ojúlọ́nà sinimá tuntun tó ń bọ̀ lọ́nà tá a pè ní àṣírí ìkòkò ọ̀dájú alágbára lélẹ́yìí o full of action. pẹ̀lú pé àfẹ́káṣà ò parun à ń jẹ́ kí wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tàbá gbé lọ́dọ̀ mákẹ́tà pé ń ta ní ah, modern làwọn èèyàn yà ń sìn eré òyìnbó ni ó dà ṣé tábà ń ya modern tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣeré nìsín tán bá fẹ́ ṣeré Yorùbá tán bá tó bá yẹ pé àkọlé àṣìṣe ni eré kan àti mo bá wọn kópa nínú wọn pè ní àṣìṣe but wọn kọrúkọ àṣìṣe yẹn mistake náà pé Yorùbá fíìmù dẹ̀ ni ẹ sọ Yorùbá ẹ sọ táìtù ẹ̀ káwọn èèyàn mọ̀ mo bá producer yẹn fà dáadáa náà tó wá ṣẹ̀ lọ́kọ á sì ṣe sísàlẹ̀ mistake yẹn english film kọ́ là ń ṣe tó bá jẹ́ english náà mọ̀ pé èdè òyìnbó la fi ń ṣe ṣùgbọ́n tó jẹ́ yorùbá ẹ jẹ́ ká gbé àṣà yẹn lárugẹ àárín ìdojúkọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn mákẹ́tà ni wọ́n sọ pé rárá o àwọn ò ta kọ́tsọ̀ o ṣùgbọ́n nígbà tí wọ́n rí àwọn iṣẹ́ tèmi ń ṣe bó ṣe wúwo sí bó ṣe lóòrìn sí ọ̀pọ̀lọpọ̀ ni wọn náà ló sọ pé àwọn nífẹ̀ẹ́ sí láti ta torí táwa náà ò bá dúró pé eléyìí la sì fẹ́ ṣe sẹ́ẹ̀ eléyìí la tí gbogbo abásákò nídìí kọ́tsọ̀ tí òsèǹtò fẹ́ gbé àṣà yorùbá lárugẹ ó máa bàjẹ́ tán pátápátá ni ìdí ìrètè mi fi dúró sí díẹ̀ ṣùgbọ́n àwọn ìdojúkọ tá à ń rí yẹn àwọn èèyàn ń rí wípé ẹni ah ó mọ ohun tó ń ṣe ó dẹ̀ mọ ó mọ ohun tó ṣe àwọn èèyàn ń bá wa tẹ́wọ́ gbà. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ bẹ́ẹ̀ torí àìmọye ètò tèmi náà máa ń ṣe mo ti máa ń gbé àṣà àti èdè yorùbá lárugẹ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí pé àbábaláwo inú wa ológun inú wa ṣùgbọ́n rárá kò rí bẹ́ẹ̀ torí wípé èmi ò fẹ́ kí èdè àti àṣà ó parun ni mo máa ń ṣe ìwádìí lọ́pọ̀lọpọ̀ gan-an mo máa ń ṣe ìwádìí lọ́pọ̀lọpọ̀ bí mo ṣe mọ nǹkan nípa àṣà àbílẹ̀ lóríṣiríṣi mi kì í ṣe babaláwo ṣùgbọ́n odùfá tí mo lè sọ pé mo mọ̀ lórí ó fẹ̀ tó mẹ́wàá tí mo mọ̀ mo dẹ̀ lọ dìídì ìwádìí ẹ̀ láti mọ̀ ni bákan náà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa bíbélì àwọn sáàmù tí mo mọ̀ lórí náà wà mùsùlùmí ni mí mo lọ lé ké mo ké mo wọ́n mo gẹṣin ṣùgbọ́n torí pé àṣà wa yìí mi fẹ́ kó parun ló jẹ́ kí n dúró sí díẹ̀ pé ká máa gbìyànjú láti gbé àṣà àti èdè yìí lárugẹ ìdojúkọ wà o àwọn babaláwo ni àwọn olóògùn ni kíní kan àjàgbà tí mo wá jẹ oyè tí mo jẹ àrẹ amúlùdùn wọ́n ní tí mo bá fìlẹ̀ kẹsàn wọ́n ní àwọn ó ti lọ́ọ́ jóye ó ti dáwó ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ à ń gbé àṣà àti ìṣe lárugẹ ìwádìí ni àwọn tá à ń ṣe gbogbo àwọn Yorùbá ọ̀fọ̀ èdè àṣàyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ àfiwé tí máa ń sọ lórí rédíò àbí tá a máa ń sọ nínú fíìmù àwa náà ń ṣe ìwádìí ẹ̀ láti mọ̀ ni ká lè fi gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Eh, ibi tí mo fara mọ́ jù tampan ni èmi ni mo dẹ̀ jẹ́ patron ẹgbẹ́ tampan ifọ̀ one èmi ni mo jẹ́ patron wọn mo jẹ́ producer mo jẹ́ patron mo tún art gbogbo ẹ̀ náà làkópọ̀ mọ́ra wọn eléyìí náà àwọn ọ̀rọ̀ àti èdè yorùbá yìí náà ló sún mi débi ìwé yorùbá tí mò ń kọ mo ti kọ ìwé bíi mẹ́rin báyìí ẹ̀ẹ́n alákọ̀ọ́ tí mo kọ́ ni mo pè ní òrèrè ayé àwọn ìtàn tí máa ń sọ lórí rédíò yẹn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ ni mo kó jọ sínú ìwé so kó lè jẹ́ àǹfààní fún àwọn èèyàn láti máa kà lẹ́yìn náà mo ṣe ìwé tí wọ́n ń pè ní àṣàyàn okòólélọ́ọ̀ọ́dúnrún ìbéèrè wo ni ìdáhùn lórí àṣà àti ṣe yorùbá three twenty question and answer on yorùbá art and culture mo ṣe yẹn náà mo fi answer ìsẹ́yìn ẹ̀ bákan náà mo ṣe ìwé tí wọ́n ń pè ní eegun ẹja fún àwọn ọmọ iléèwé láti máa kà mo dẹ̀ ṣe ìwé tí wọ́n ń pè ní ọ̀pá arúgbó gbogbo àwọn tí mò ń ṣe kéde yorùbá àṣà yorùbá kó má fi parun náà ni. ibi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo máa ń sọ n tó kọ́kọ́ mú inú mi dùn jù torí nígbà náà eh, à ń gbìyànjú tiraka ni kì í sówó tá a bá lọ rédíò tá a bá bọ̀ ànírówó ń bọ̀ náà ṣùgbọ́n a fẹ́ kankan dárúkọ wa ẹ jẹ́ kí n so méjì papọ̀ eh, ọ̀gá mi àbẹ̀fà gbọ̀rọ̀ ń ṣètò ìjọ kan ní Èkó FM nígbà náà two hours náà fi máa ń ṣe àwọn òkè sọ̀rọ̀ èmi àti fáńkà lílé àwà kì sọ̀rọ̀ àwa máa ń produce ni cd wo náà fẹ́ lò eh, advert wo la fẹ́ lò wọ́n wá ṣètò tán ìjọ kan bí wọ́n ṣe rántí dárúkọ mi nìyẹn kì í ṣe pọ́n mọ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n rántí tẹlifóònù tí ìsìngbà táwọn sọ mo sunkún délé ni mo dẹ̀ ṣe ń délé báyìí sọ pé ah ẹ̀yin ò rédíò lé mi ni mo ní ha mo lọ wọ́n rántí dárúkọ mi ni ìtàn ẹ̀fẹ́ sọ jòjú pé ìfanká yulia wà ń bí o afẹ́fẹ́ ọ̀rọ̀ wà ń bí o gbéjìlá wà ń bí o ń tà máa ń jẹ nìyẹn wọn kì í sọ jù bẹ́ẹ̀ lọ tán bá ti parí ètò wọn wá rántí sọ ń yẹn mo sunkún délé ń náà ni pé ah irú ìbànújẹ́ wo rè wọn á bí mi léèrè pé ṣé lọ ni mo ní mo lọ mo lọ wọ́n gbàgbé ni ṣùgbọ́n ọjọ́ tí mo lè sọ pé inú mi dùn jù ó pọ̀ ṣùgbọ́n ìkan tó kọ́kọ́ mú inú mi dùn jù ní rédíò Lagos ní ọdún náà lọ́hùn eh, ọmọ wa kan mo forúkọ bò láṣìírí ó fẹ́ lọ sí léwánìà ọ̀gá ìjọ òun kí n yá ní two hundred òun á fún mi lọ́la ah, bá yọ nínú six hundred tó wà lọ́n bá fún ní two hundred tó bá lọ èmi ò tiẹ̀ rántí níjọ́ kejì mi rí níjọ́ kẹta mi rí ọ̀sẹ̀ tó tẹ̀lé tọ́sẹ̀ méjì ló bá ní káwọn èèyàn wá máa bẹ̀ mí kí ló ṣe kí ló ṣe ló bá ní pé òun yáwó lọ́mi láti bí ọ̀sẹ̀ mẹ́ta wípé òun wàá tí ì dá padà ah omi dẹ̀ ń bọ́ lójú mi wípé so èmi náà lè yáàyàn ni mo lè fún yàn two hundred tí ìyẹn rántí torí ìnira yẹn mú ọ̀tá wa gbẹ́ngbà tá a bá fẹ́ lọ rédíò a yáwó lọ ni tá a bá ń bọ̀ náà a yáwó kúrò ní ibi tá a máa rinṣẹ̀ díẹ̀ àmọ́ ṣùgbọ́n èmi wá fún yàn two hundred ó wá lóun àdá padà èmi gùn tiẹ̀ wá rántí mọ́ pé mo fún un ah inú mi dùn pé ó túmọ̀ sí pé èmi náà sì ní ọjọ́ iwájú tó dáa nínú iṣẹ́ yìí. àwọn tó ń bọ̀ lẹ́yìn pàápàá jùlọ àwọn tí wọ́n jáde lábẹ́ mi mo máa ń sọ fún wọn wípé ẹ má kọ́kọ́ lé owó tẹ́yìn bá ti ní orúkọ tó dáa gbogbo ohun tó kù ló máa wá bá orúkọ yẹn làwa ń jẹ báyìí nìsín ètò mélòó là ń ṣe mọ́ orí rédíò mélòó náà ti ń gbọ́ wa báyìí ṣùgbọ́n orúkọ tá a ti nílẹ̀ tí ò bàjẹ́ kọ́lọ́run dáríjì wá àìmọye àwọn látijọ́ bẹ̀rẹ̀ látijọ́ bẹ̀rẹ̀ tí wọ́n lè tẹ̀síwájú torí wọ́n ti bà orúkọ ara wọn jẹ́ àìmọye àwọn pèrèpèrè mìíràn tán bá dárúkọ ẹ̀ ń bò mí pé ayúrò ah, àwọn ò lè gbéṣẹ́ fún un ṣùgbọ́n máa ń fọwọ́ yẹn sọ̀yà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ tèmi náà máa ń fọwọ́ sọ̀yà pé a ah, tí n bá fi bínú níbì kan a ah, afẹ́fẹ́ ọ̀rọ̀ bínú ó túmọ̀ sí pé ẹ ti ṣe tó dùn nìyẹn o torí mi kì í ṣàdédé bínú mò ń jẹ́ kí orúkọ mi yẹn kó máa tọ iṣẹ́ tí mò ń ṣe lẹ́yìn iṣẹ́ dáadáa lẹ́yìn tán bá ti jẹ́ kórúkọ wọn bàjẹ́ gbogbo ohun tá à ń fẹ́ ó máa tó wa lọ́wọ́ orúkọ yẹn ló ṣe pàtàkì ni máa ń fi ń ṣe wáàsí àti wàásù fún gbogbo àwọn tó bá ń bọ̀ ẹ má borúkọ yín jẹ́ o ibi tẹ́ ẹ ṣe ń lọ jìnnà o ọlọ́run mọ ibi tó mú wa lọ nídìí iṣẹ́ yìí àdúró torí tí olórin kan kọrin onítẹ̀yìn bá fọwọ́ ti àpáta lénìí tó dọ̀la tó tún fọwọ́ ti àpáta tó tún dọ̀tún la tó ń fọwọ́ ti àpáta tàbí ṣùgbọ́n òsì apẹ́rẹ́ pé ọwọ́ ti àpáta yẹn á sì lapa lára ẹ̀ níjọ́ kan téèyàn ò bá ti dákẹ́ lórí iṣẹ́ tó ń ṣe téèyàn ò dẹ̀ dúró ó túmọ̀ sí pé èèyàn á débi tó ń lọ a ní àwọn àfojúsùn rẹpẹtẹ ó wù mí kí n ṣe kọ àwọn ìwé rẹpẹtẹ sí i torí mo fẹ́ ní àwọn nǹkan pè ní grade nínú ìwé àwọn tó máa máa àwọn tí nursery máa máa lò tó máa jẹ́dẹ̀ Yorùbá àwọn tí primary máa máa lò tó máa jẹ́dẹ̀ Yorùbá àwọn tí grammar máa máa lò àwọn tí university máa máa lò tó máa jẹ́dẹ̀ Yorùbá mo ń gbìyànjú láti ṣe àwọn àfojúsùn mi nìyẹn mo dẹ̀ ń gbìyànjú pẹ̀lú àwọn sinimá tí mò ń ṣe láti tún fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mo tún ṣì ń gbìyànjú lórí ẹ̀ náà nípa ti sinimá ọ̀dájú alágbára december yìí ni ó jáde lágbára ọlọ́run december tá a fẹ́ mú yìí ni ó jáde ọ̀pọ̀lọpọ̀ mákẹ́tà ló sọ pé àwọn làwọn fẹ́ gbà àwọn làwọn fẹ́ gbà ó ṣùgbọ́n a ti rí mákẹ́tà kan àti gbé fún iléeṣẹ́ Timolak Films International àwọn wà ní arena àwọn náà fẹ́ bá wa pin náà fẹ́ bá wa ta bákan náà a wà lórí YouTube fún àwọn èèyàn láti láti wò nọ́mbà tí àwọn èèyàn lè pè mí sí zero eight zero three four two zero eight one three four zero eight zero thirty four twenty eighty one thirty four nọ́mbà afẹ́fẹ́ ọ̀rọ̀ life and direct nìyẹn.